ètò wa ètò àtìrìn lópọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn staff Abdulfatah Ìsàwòmí tí wọ́n ń da ẹjíńdẹ́tọ̀ yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní kanada barista Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo ohun tí bá ń wà lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ọ́ Abdulfatah Ìsàwòmí sórí agbomọ̀ yìí zero eight one zero three three five one جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوقف والله وبا أطرى الصلاة فوق النبي ومحمد بوا أرى إليه النبي وتوجع وصحابة عليه بنتي أنت ليلة النبي صلى الله عليه وسلم تفيد يجوب بين دي القيامة أبلغ كفي كتي أطرى كفي كريمة Ah, ètò àdínà sọ̀rọ̀ tí a máa ń gbọ́ ní royal fm ninety five dot one ní ìlọrin níbí ah, òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí islam ẹ̀sìn ìrọ̀rùn ni àdínà yóò sọ̀rọ̀ ẹ̀sìn ìrọ̀rùn ni kò sí wàhálà kò sí fìtínà kò sí pákáleke nínú islam àfẹnití ó bá fẹ́ fìtínà ara rẹ̀ tí yóò sì padà rí wàhálà náà ni yóò rí wàhálà yẹn láyé yóò sì rí ní ọjọ́ ògbìn alkiyama ìgbàdọ́lọ́ tí ó ń là wá níbi wàhálà ayé àti wàhálà ọjọ́ ògbìn de alkiyama. náà ọ̀rọ̀ tí mò ń bá lọ sọ òun náà ni ọ̀rọ̀ àlá àlá ni mò ń bá lọ sọ mo ti wá sọ débi pé ìlàlà rí Ànábì sallallahu alaihi so láti bẹ̀ náà mo tún ní káti rí ànábì ní fètètè tí èsì pé yàn sùn kí wọn kàn ànábì yọ sí ni òun ni mo ṣàlàyé níjẹ̀jọ́ ipe eléyìí kò sí nínú ìlànà àwọn mùsùlùmí so ìfúngbà àwọn tí wọ́n sọ kò sí ẹ̀rí kankan tó kún wọn lápá tí wọ́n lè fi ìdí rẹ̀ múlẹ̀ ipe bó ṣe rí nìyẹn nam èyí tí mo fẹ́ sọ lónìí bí ìnìlá so bí òun náà ni màá fi gbẹ̀yìn ọ̀rọ̀ nípa. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlá kí ó rí ọlọ́run bóyá eh, èèyàn sùn àbí kí ó rí ọlọ́run ní ojú fètètè báyìí òun ni mo fẹ́ ká dán ká mo fẹ́ gbéyẹ̀wò lónìí kíní náà ẹ̀rí pé ó ti ní ọba adẹ́dà náà nìyẹn fẹ́ títí ànábì náà ti ní í ṣe pẹ̀lú sallallahu alaihi wasallam pẹ̀lú ànábì ọlọ́run ẹni pé ìtafẹ́sọ lónìí ó ní í ṣe pẹ̀lú ọlọ́run ìtafẹ́sọ ìtafẹ́sọ níjẹ̀jẹ̀ ó ní í ṣe pẹ̀lú ànábì ọlọ́run níbi kíní yẹn ẹ̀sìn ó ti wọnú ẹ̀sìn ọlọ́run tó ìyẹn gbọ́dọ̀ mọ nítorí ń jẹ́ stand ẹni pé ipò tí ẹ̀sìn fẹ́ ká dúró sí nípa ọ̀rọ̀ yẹn tó ń tẹnu mọ́ pé ẹ̀mẹ́yẹ lómi tó ti ya olórí búláyé àti ọjọ́ gbẹ́ni ní pé látara mọ́ lálàyé náà ni torí kò mọ òfin tó de àlá kò mọ tó mọ àlá kò mọ àlá arọ́ kò mọ àlá tó jẹ́ àdánwò kò mọ àlá tó jẹ́ ti àlá èṣù kó dàmà ló kàn mọ́ lóun lálàá náà yẹn tó ọlọ́run kó mọ́ ṣáà àánú rẹ̀ fún wa ṣé rírí ọlọ́run ọba kí n ò fẹ́ ni mo fẹ́ rí ọlọ́run ẹ̀rí pé ànábì wa sallallahu alaihi wa sallam àwọn èèyàn rí ànábì lójú ayé wọ́n rí ànábì ṣẹ̀mí ànábì gbáyé ànábì bí fẹ́yàwó ó bímọ ìyíwọ̀n pamọ́ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam àmọ́ ọlọ́wọ́ bá azza wa jal subhanahu wa ta'ala ǹjẹ́ ọlọ́run yìí ǹjẹ́ ẹnìkan tí ọlọ́run rí rí eléyìí ẹjí ká lọ ní al yóò clear sí wa dáadáa àwọn lónà suratu A'raf àyà 143 a'udhu billahi minash shaitani rajim. والوباني ولما جاء موسى لميقاتنا فكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني ولما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحان الله قال سبحانك tubutu ilayk wa anna awwalul mu'minin suratul a'raf ọlọ́wọ́ bá ní aya 143 olúwa bá ní nabiyullahi musa alayhi salam walamma ja'a li miqatina gbà tó débi tí ó tún máa wá ń bá àwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ níbi ààyè ibi tí àwọn ọlọ́wọ́ bá ti ní kọ́mọ wá bá wa sọ̀rọ̀ ọ̀kẹ̀lẹ́mọ̀ rabbuhu ọlọ́wọ́ bá rẹ̀ bá bá sọ̀rọ̀ gbà tó lọ́wọ́ bá bá sọ̀rọ̀ tán qala rabbi arini anzur ilayk ànábì a wá ní ọlọ́run tí kí n e jikin tí kí n rí so àkọ́kọ́ náà ọlọ́run ọba so lẹ́yìn náà ọlọ́run fi yẹn ṣàlẹ́ sà bákan náà ọlọ́run tún wá ẹni ọlọ́run ó wá ń bíìrì lọ́dọ̀ ọlọ́run ni ò lè rí mi fẹ́ wà nẹ́bí ọlọ́run tó jẹ́ tó jẹ́ ọ̀gá ara àwọn ọ̀gá náà wà nẹ́bí ọlọ́run lọ́run sọ fún ọ pé ò lè rí mi àmọ́jú kí n sọ kí nìkan fún ọ tó fi mọ̀ pé ò lè rí mi olúwa ni wo àpáta kan òkè lánlá wo olúwa ni wọ́n yìí ní taqarra makanahu ṣòro tó bá síjú òkè yẹn tó bá rí pé òkè yẹn sì tún wà bó ṣe wà náà afasawfa tara ni ajẹ́ pé ó lè rí mi nìyẹn so walamma tajalla rabbuhu lil jabal ọlọ́run bá bá fi ara rẹ̀ hàn òkè ìgbà tó rí òkè ja'alahu dakkan é òkè kù ní gbúmọ̀ alẹ́mọ̀ta rí bí kẹma bí òkè alẹ́sàlá bí òkè sóbí kí ọkàn rí gbọ́ọ̀ kó ẹ̀ṣlódì ah tó wà kọ́rọ̀ musa sọ ìkọ̀ adé musa bá dákú lọ gbọ́ngangan falamma afaq bàtú tó wá tají padà eh qala subhanaka tubtu ilayk ní ọlọ́run omi mọ̀ rẹ mo túbá o mo ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ wa ana awwalul mu'minin so èsì rí ń kálukú ló ti rí èsì ọ̀rọ̀ níbi àyà yìí ìpè ọlọ́run ọba kò yí ṣe ọba tí èèyàn máa ń rí a lè rí láyé níyà yìí gbogbo ẹnìkan tó bá ń lóun ń ṣẹ̀mí tí wọ́n ń sọ pé mo rí ọlọ́run àbí ẹnìkan tó lóun ń ṣẹ̀mí tí ń sọ pé ọlọ́run bá bá òun sọ̀rọ̀ tí í ṣe ànábì ọlọ́run ẹ̀rẹ̀ ànábì Mùsá ọlọ́run bá ń bá sọ̀rọ̀ àwọn ànábì rẹ̀ kọ́lá àwọn míì ń bẹ ọlọ́run ọba ìbá sọ̀rọ̀ yóò rán jìbìrẹ́ lò sí wọn ni yóò rán jìbìrẹ́ lò sí wọn so àmọ́ náà ń fi ṣànẹ́bì musa rẹ́ta gbogbo tọ́nà bàbá rẹ̀ sọ fún direct ni direct ni náà fi sọ pé kẹ̀lé ìmọ̀ lọ ní tó bá olúwa ọba sọ̀rọ̀ tọ́nà máa ń bá sọ̀rọ̀ tọ́ níbi ìyá ti rí nìsín ike ọlọ́run ọba kìí ṣe ọba tí a lè rí nílé ayé gbogbo ẹni tí bá ń parọ́ fún yín kọ́lẹ̀ lómi bàjẹ́ yóò ní wàhálà yìí àìsèsè méjì nìkan pẹ̀lú ọlọ́run ní ìsinmi àwọn àgọ̀tọ̀ tó ti ń kó kí náà wọn ò ní bẹ́ <laughs> alágbọ́rù <laughs> bàbá irọ́ ni wọ́n pa fún ọ wọ́n ní pa fún ọ ń tọ́ jẹ ní ìlànà ìlànà eré búnígbéyìngbà kò fi ọmọ ọlọ́run so bọ́lọ̀ ń ṣe rí ẹgbẹ́ náà lọ́lọ́run ṣàlàyé rẹ̀ fún wa nínú Kùránì kátó wá ní ẹnìkan tí kò kí ń ṣe ànábì ọlọ́run ọba ṣùgbọ́n kan náà kí ló fà á tí ọlọ́run fi ní pé olórí yẹn ní pé ojú wa yìí nílé ayé yìí kìí ṣe ojú yìí ọlọ́run fún fi rí ọlọ́run ọba so àmọ́ tó bá di ní ọjọ́ gbèǹde alkiyama tó bá padà wá ọba àbí àní rí ọlọ́wọ́ ọba kọ́lá ibùn náà àfáà tó sọ pé ẹ̀wù lẹ́ńtàrá ni àwọn míì tó ọtún sí àsìgbọ́yé ń bẹ̀ bí àwọn obìnrin tẹ́sílẹ̀ àbí tí mo fẹ́ lọ́kọ̀ yẹn torí orí rédíò làwà àwọn ni láńtàrá ni ẹ̀pẹ́ láàní ẹ̀pẹ́ tàbíd pé fi dúnìyà wal akhirah àwọn àfáà àtàkùn ẹ̀pẹ́ ń pé lẹ́n kì í túmọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama o náà ní kíní yóò ṣe ṣe àmọ́ yẹ kó lánà lẹ́tà àbídì ọkùl pẹ̀lú tó bá sọ pé lánà lẹ́tà àbídì ni máa ń túmọ̀ tó àkọ́wọ́lò hù fàdúdò hù fàgẹ́rù hù fàmsẹ̀k ọ̀nà ẹni tó bá ń sọ rú yẹn ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ padà nǹkan mi ìyẹn ni pé ìdàkejì rẹ̀ oníkẹ́ gbámú pé kò túmọ̀ pé láéláé pé èèyàn lè rí ila rabbiha nazira ló bá ń tó bá jógun náà kìí àmà àwọn ojú kan bẹ nazira àwọn ojú yóò tutù Allahu akbar yóò tutù ila rabbiha nazira yóò mọ̀ wú ọlọ́run ọba wọn báyìí mọ̀ wú ọlọ́run níjọ́ yẹn náà jọ́gbìn dàl kìyàmà dáwọn ká tó ń bẹ tó pé wọn ò tún ní rí ọlọ́run ọba níjọ́ yẹn náà jọ́gbìn dàl kìyàmà subhanallah nítorí nítorí ẹ̀sìn wọn tí wọ́n tó bẹ̀ kálá fẹ́ rí ọlọ́wọ́ bá níjọ́ yẹn ò lè rí ọlọ́wọ́ bá níjọ́ yìí ọlọ́wọ́ bá ní ulaika an rabbihim yawma idhin lamahjubun ẹni káwọn kan tó bá ṣe kẹfẹ́ lọ pàdé ọlọ́run tó gbé àìgbàgbọ́ lọ ọlọ́wọ́ bá irú àwọn ẹni yẹn ní rí ọlọ́run ọlọ́run ó di gàgàrà rẹ̀ fún wọn ní ọjọ́ yẹn ni so káwọn ní títí ilé ayé nìyẹn ọ̀dà àti yẹn bá wá sùn ńkọ́ gbé mọ́ lálàá ọlọ́run ṣíyàn lè lálàá ọlọ́run so tí àwọn àfáà sọ nípa ọ̀rọ̀ yẹn òun ni pé mo fẹ́ káwọn èèyàn gbọ́mi dáadáa ń bí ọ̀rọ̀ yìí o wọ́n ní ọlẹ́tọ̀ ìyẹn lè sọ pé èèyàn lálà ọlọ́run hmm. kódà ń bẹ náà àfáà tí wọ́n sọ pé àwọn ò rí àwọn tí wọ́n yapa ní pé èèyàn lè lálà ọlọ́run àmọ́ question tó wà ń bẹ ni pé àyà Qur'an tó ti jẹ́ kó yé wa pé òun ọlọ́wọ́ ọba inú suratu Shu'ara tí ọlọ́wọ́ bá ní laysa kamithlihi shay'un tó ló wá ní nǹkan kan nǹkan kan ọ̀jọ̀ ìmí ọlọ́run àtọ́lọ́gbẹ̀ ọgbẹ́ fátẹ́lì samawati wal ardi ja'ala lakum min anfusikum azwajan idra'ukum fi wọ́n ẹ̀ṣẹ́ <laughs> wọ́n ní laysa kamithlihi shay'un ló wá ní nǹkan kan ọ̀jọ̀ ìmí ọlọ́run ọba wa huwa sami'ul basir shay'un nǹkan kan ọ̀jọ̀ ẹni pé kò ní ń tẹ́lé fi example rẹ̀ tẹ́lé fi jọ ipe orí báyìí ṣe àpẹta nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lá ń tàbí pé yẹn lè lálàá ń jò ní omi pé gbàtẹ́nìkan lóun lálàá wọn níta lọ́jọ́ tó bá lọ lálàá ọlọ́run kí ló fẹ́ lọ́jọ́ ọlọ́run fi ní pé lẹ́yìn sẹ́kẹ̀mẹ́sì ṣe òun kẹ́kọ̀ọ́ ọjọ́ òun gẹ́gẹ́ bí atọ́lọ́run ròyìn ara rẹ̀ náà ó ní qul huwallahu ahad allahu samad ولم يولد ولم يكن له كفوا أحد kò sẹ́ni kankan kò sẹ́ni kankan tẹ̀lé fi wí ọlọ́run pé àbó ṣe rí rèé láàrin tó jọ lélẹ̀ yìí tó tó bá rí báyẹn ẹni tó bá ní pé òun lála ọlọ́run ọba tó gbọ́dọ̀ ṣe fẹ́ràn pàlà ọlọ́run ọba lọ́la tó afọ́wá ní òkè pé ẹni tó bá lóun lála ọlọ́run ọba ní pé ìyẹn ní ètò ṣe wàhálà ìyẹn ní ètò ṣe wàhálà àwọn kọ́ná ìwọ yẹn gẹ́gẹ́ tó lò ńlála ọlọ́run báwo ni ọgán ṣe rí bóòlù ṣe rí níbi òfin ọlọ́run nípa òfin pípa òfin rẹ̀ mọ́ bóòlù ṣe rí níbi fífọwọ́ tẹ òfin ọlọ́run ọba yẹn lójú bákan náà irú aláwò lọ́wọ́ lá àwọn afọ́wà ní kò ìjòkó pọ́yá ọlọ́lá ọlọ́run àbí olórí ọlọ́run lójú oorun àbí ẹ̀hẹ́n tí ọ̀pọ̀ òlé tàlàyé pé bó ṣe rí eléyìí so kódà even tábàtúmọ̀ léwu nú àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ní pé lan yarahu ahadun rabbahu hatta yamuta nábì ní ẹnì kankan tó lè rí ọlọ́run ọba òsì ó dìgbà tó bá kú so ìyóhun túmọ̀ sí káwọn tó ń sọ pé ẹ ò lè rọ ọlọ́run kò rọrùn má wàá ṣètánù kí má jẹ́ kí ṣètánù ogun wọn lẹ́sìn ṣètánù ọmọ wa wọ káàkiri àìmọye àwọn ṣètánù ti wọ́ wọn kí. wọ́n lọ́lọ́ ní bá wọn sọ̀rọ̀ tó pé èṣù ni àlìjẹ̀nú ní bá wọn sọ̀rọ̀ àlìjẹ̀nú náà ní ìsìn kò ní kan tẹ́ni pé ndẹ́bi ka mọ́ni oríṣiríṣi ló lè dì àlìjẹ̀nú lè dì so àlìjẹ̀nú wa ń bẹ́ lómi sọ̀rọ̀ lójú oorun yóò sì pera rẹ̀ pé òun ni ọba tó dá ọ so sọ̀rọ̀ sọ́làm sọ o pé tọ́ Mu'adh bin Jabal òun náà sọ pé òun sọ pé àlá ẹ̀yìn wọ́n bí Annabi sallallahu alaihi wasallam pé alọ́rọ̀ ayíta rabbak ike jọ tọ́ lọ sí Isra wal Mi'raj ẹni pé tọ́ lọ sí sánmà tí ọlọ́wọ́ bá ní kó wá sísí tí òun ní ilé látìlẹ̀ Isra wal Mi'raj wọn àti Jibril wọ́n bí pé ṣé orí ọlọ́wọ́ bá rẹ̀ qala ra'aytu nuran ó ní ìmọ́lẹ̀ ni mo rí wa fi lafzin ó ní ra'aytu nuran ó ní anna hara'u ni mo ṣe fẹ́ rẹ́ lọ́wọ́ báyẹn bí mo mo kàn rí ìmọ́lẹ̀ so kò lè ju irú ìmọ́lẹ̀ yẹn kírétọ̀ so eléyìí láti mọ̀ pé ọlọ́wọ́ ọba ọba ṣẹ̀dá so kò fi ara ẹ̀ jọ nǹkan kan kò sì ṣe nírọ̀rùn kò gbà tí bóyá nìkan fi ààyè rẹ̀ lẹ̀ nìkan nìkan ní òun fẹ́ rí òun ní ilé ayé níbí yìí bí ẹni pé tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama náà ni ọlọ́wọ́n bá yọ̀ǹda pé a lè rí òun. wọ́n bi Aisha radiyallahu anha nípa ọ̀rọ̀ yẹn ipe àṣẹ anabi sallallahu alaihi wasallam ǹjọ́ kí ló sọ fún ọ kí ló sọ fún ọ nípa rírí ọlọ́run. Aisha radiyallahu anha ó ní annahu la yarahu ahadun fi dunya nítorí Aisha ní ẹnìkan kò lè rí ọlọ́run láyé yìí ẹni kọ́ra kọ́ lọ́làlà kò lè rí ọlọ́run pẹ̀lú àlá rẹ̀ torí pé kí ni lẹ́nà ru'yatullahi fil jannati min a'la ni'amil mu'minin torí ara rírí ọlọ́run ọba nínú àlìjánà ara ìkẹ́ tọ́lọ́run fẹ́ ṣe fún àwọn mùsùlùmí nìyẹn àwọn mu'mini so fahiya la tahsulu illa li ahli aljanna wal ahli al iman fi dar al ni ó ti ṣẹlẹ̀ fáwọn tó bá jẹ́ mọ́mìnì fáwọn tó bá ní ìgbàgbọ́ so tó bá rí báyìí tó kún kálukú wa ń tàrí ẹ̀ka lọ lè mọ̀ nípa ọlọ́run ọba òun náà ni pé ọba tá a lè rí ní ayé ni lójú oorun ni torí pé kí ni bóòlù ṣe fẹ́ sọ póun lórí so àwọn afáwa ni pé òkè kọ́ akọ bá lálàá ọlọ́run ọba kí mo lálàá ọba tó dá mi <laughs> bóyá kí nìkan ní sọ bẹ́ẹ̀ fún ọ nítorí fi wá mà wípé ṣé o sì lálàá sàláwọn wúlò àbí òwúlò oníkó tó rí lálà tó rí sọfọ́ pé àmọ́ kírun mọ́ àbí àwọn èèyàn tí ń bọ̀ mọ́gbà mọ́ ò ní ìdíwọ́lé mọ́ jẹun ọ̀sán tí ẹkọ mọ́gbà rẹ̀ kó ti mọ̀ pé ọlọ́run ọba kọ́ lórí o ọlọ́run ọba kọ́ lórí àwọn tó bá ní ọlọ́run wa ní sórí mo lálọ́ ọlọ́run ọlọ́run wa ní múra sí àwẹ̀ tí ń bọ̀ yìí dáadáa dáadáa àmọ́ gbà rẹ̀ dáadáa ẹ́ ń tó wà lẹ́nu lórí o kò sí kò sí wàhálà so tàṣílò làṣílè nù so gbogbo àwọn nǹkan yìí lọ́la mùsùlùmí gbọ́dọ̀ mà láàfin nínú ẹnìkan ní pàdé wa kó parọ́ fún wa gbogbo àwọn eléyìí ni òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe fi ń kó wọn gan káàkiri ẹ̀rẹ̀ ti di ẹrú yóò mọ lọ́lọ́run lọ́rọ̀ ọ kọ́dà ẹlòmíì náà kì í kún ṣe wọ́n ti kó nígan àwọn jálàbí ti kó ń gan lọ ọlẹ́ lóhun wọn ọlọ́run ní kọlọ tìǹkà níbo lọ́lọ́run ti ràn wọ̀ Sukun kálukú wa kí a lọ lè ní ọ̀làjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ìwà lálàáfíà láyé a sì ní àlàáfíà ní ọjọ́ ìgbìndì alkiyama èyí ò bá yẹn síwájú kí n tó parí ọ̀rọ̀ mi ní èmi tí wọ́n rí pé ní nàìjíríà gbọ́dọ̀ la wà ní àmọ́ ọwọ́ ibi tí a wà báyìí ní àsìkò yìí nílẹ̀ ni pé nàìjíríà ń palẹ̀mọ́ láti fẹ́ dìbò fún ẹni tí àtúfẹ́ yàn ní olórí ẹ̀rí ojúṣe alùsùnà tí kò sí ìyàn ìyàn lórí rẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ nà sí gbogbo ayé tí ò sí ipe ẹnìkankan japa ó takò òun mo fẹ́ nà sáyé yìí ipe tí wọ́n fẹ́ yan olórí ojúṣe gbogbo alùsùnà àti mùsùlùmí òun náà ni pé ká bẹ ọlọ́run ká máa ṣàdúrà fáwọn tó bá ń jẹ́ adarí wa yálà wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n kì í ṣe mùsùlùmí ni òfin ọlọ́run ni wọ́n ń lò ní òfin ọlọ́run ni wọ́n lò ní torí àwọn tá à ń bẹ lábẹ́ rẹ̀ náà ni kíní yóò bá ń sùlẹ̀ lérí so ó dìgbò ni òní dìgbò ni òṣè kíní kan ni òní òṣèṣèlú ni òṣèṣèlú ni so ibi tí mò ń lọ́kọ̀ yẹn nítorí ń jẹ́ ojúṣe gbogbo tó bá ń jẹ́ onísùnà tó ń jẹ́ àfà òun náà ni pé àtúwáyà lè wọlé àti àmì tó lọ ń bẹ náà àfàtọ́ ní pé tẹ́mọ̀ fi dá onísúnnà mà pé ara tẹ́mọ̀ fi dá wọn mọ̀ ní pé tó bá ń ṣe kútúbà wọn ò ní parí kútúbà àfi kan tọrọ fáwọn tó ń jẹ́ àwọn aláṣẹ àwọn tó ń jẹ́ adarí wọn wọ́n tọrọ fún wọn pé ọlọ́run bá wa darí wọn ọlọ́run bá wa tọ́ lámọ̀ rí wọn ṣe so pé ara tẹ́mọ̀ fi dá wọn mọ̀ lélẹ́yìí so àwọn tó wọn kì í ṣe onísúnnà tẹ́mọ̀ fi dá kódà imamu ahmed alayhi rahmatullah tó máa ń pè ní imamu ahli sunnah wal jama'a oní law kana li da'watun mustajaba oní tó yẹ pé ọlọ́run bá bá fún mi ní opportunity àdúrà kan tó wá ní ìwọ ahmed torí opportunity àdúrà kan náà ló ní mo sì fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ oní la khassastu biha al-umara oní àwọn aláṣẹ nìbá nǹkan sàdúrà yẹn fún ni tó ká lè mọ bí àdúrà ṣe fáwọn aláṣẹ bó ṣe pàtàkì tó níkàlùkù wa kábẹ̀ ọlọ́run wípé ẹni tí yóò jẹ́ ìrọ̀rùn fún wa ẹ̀rẹ́ tí ó jẹ́ ìrọ̀rùn fún wa tí ó jẹ́ oore fún wa kábẹ̀ ọlọ́run ọba náà ni kọ́lọ̀ǹkó yàn fún wa ẹ̀rẹ́ ó kílẹ̀ láti jọ́ tọ́lọ̀ ti dá yíyàn ni pé pọ́ọ̀mù ènìyàn ká nǹkan kan láti yàn pọ́ọ̀mù ènìyàn ká nǹkan kan so ìpèsè kọ́ kọ́lá rú àsìkò tá ń lò lọ́wọ́ yìí ìpè kọ́ mọ́ ṣe pè má so torí pé kí ni tí yẹn bá ń ṣe pèlé ẹni tó ń jẹ́ aláṣẹ ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń wa mọ́tò ni driver kò sí driver tí ó kó èrò sí mọ́tò tí ó ní ń kó wọn travel tí wà ní ìní kó wọn débi tí ń lọ yìí tèmi ní kó wọn débi tí mò ń lọ tí tí ó jẹ́ èròǹgbà wọn náà ni kí mo fẹ́ deliver àwọn kí n gbé wọn débi tó ń jẹ́ destination báyìí àmọ́ tán bá ń lọ táyà ó dùn pọ̀ sí dírẹ́fà inú rẹ̀ wà dùn pé báríkà ah, táyà mi fọ́ ní ìsinmi so ọ̀tàlétọ̀ tún lè ní pọ́blẹ́mù so kìí ṣe pé ìdùnnú rẹ̀ ní ọ̀jẹ́ kókó wọn débi tí ń lọ kó tó padà kó tó padà ní tí máa ń wu dírẹ́fà nù ẹgbẹ́ náà ni àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ yìí so àmọ́ ní àìmọ̀ wọn náà ni táyà ó fi máa dún mẹtanẹ́tì ó fi máa bàjẹ́ ní kíkí ó fi máa ní pọ́blẹ́mù tó kíyàn obìnrin ọlọ́wọ́ bá fún tíyàn bá wá ṣépèlé dírẹ́fà tó ń wa ọkọ̀ sọ̀rọ̀ pé èèyàn lè ṣe ìpele tí ó wà pé pé wọ́n sì jẹni tọ́lọ̀ mọ́ ń gbàdúrà rẹ̀ hmm. wọ́n jẹni tí ọlọ́run mọ́ ń gbàdúrà rẹ̀ tó bá ṣépèlé yàn bóyá òun wa mọ́tò lọ́wọ́ ẹwà nù mọ́tò báyìí ni táyà kan dún ní bíi ah! ọkùnrin yóò ní ṣe oríire pẹ̀lú ògùn ọlọ́run Ah, tẹ́síjọ wà nínú mọ́tò wọ́n ti jẹun tọ́nà ọmọ gbàdúrà rẹ̀ sàn pé o ti ṣe ọjọ́ dáhùn rẹ̀ báwọn ìgbà tí mọ́tò bá bẹ̀rẹ̀ sí kíkì padà tẹ́ ń lọ hmm, ìgbà tó bá mérí wọgbó kóra ń gbà mí dírẹ́bà tó lè escape fún tiẹ̀ ti pẹ́ yin ìwọ bàbá elépè òun àtàwọn èèyàn rẹ̀ lẹ́wà fi ríran tún náà ló fi dáa ó jẹ́ pé àdúrà èèyàn máa ń ṣe fún àwọn aláṣẹ ìpèkọ́ èèyàn sì máa ń bẹ ọlọ́run kó yan ẹni ẹ̀ṣà tí ó jẹ́ aláàánú fún wa ẹ̀rí bákan náà kí àwọn táwọn nílùú ẹ̀ka túnra wá ṣe ká túbá lọ́dọ̀ ọlọ́wọ́ bá ń bẹ náà àwọn sọ́lọ́pàá tó máa ń sọ pé kàmá ṣe kú ní yíwá ńlá alaykum bí bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe rí bí bẹ́ẹ̀ ṣe rí lọ́lọ́run ti yàn fún yín tẹ̀ bá jẹ́ ọ̀dájú bọ́dájú bá pọ̀ nínú yín ọlọ́run ayé alérí ọ̀dájú fún yín tí ò ní sànú yín tí olójú àánú bá pọ̀ nínú yín ọlọ́run sì yàn olójú àánú síbẹ̀ ẹnìkan náà lòun náà lára yín wọlá ìjọ kan oṣù rẹ̀ kọ́lọ́mọ ṣe àǹfààní fún wa pa ẹnu ìwọ̀n kọlù tí a bá rí gbé díẹ̀ tó dàpọ̀ fún wa tá a bá ní ìbéèrè ní ẹ̀dàpọ̀ àwọn akínyìn aṣègbè ẹ̀dàpọ̀ ojú ká fìyẹn kalẹ̀ ṣẹ́gbọ́n fún wa tá a bá ní ìbéèrè tí kò clear nínú ọ̀rọ̀ tí mo sọ òun ni kí a bá sọ náà ẹnìkan ti wọlé. Wàlékùn Mùsùlùmí wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Allah ọ̀kẹ́ ọ̀gá lẹ káàbọ̀. ǹjẹ́ kò nam. ó dà pé ẹ̀ tẹ̀lé fóònù wa mọ́ra ẹ̀ tẹ̀lé fógrámù yìí dáadáa o ẹ̀ tẹ̀lé fógrámù wa a ti sọ yẹn ní nǹkan bíi jẹ́ẹ̀dógún àti jẹ́ẹ̀jọ bẹ́ẹ̀ ni ìyẹn lè lálàá nábì so àmọ́ ó ní àwọn òfin àti àwọn májẹ̀mú tí ó dè so wíyá ti discuss jẹ̀ síwájú náà. Alaikum salaam. ìjọba mo fún ọmọ mùsùlùmí láti gbé wọn pàṣẹ kìí bẹ́ẹ̀. Mm, ṣe rí ìpìlẹ̀ kan ìpìlẹ̀ náà ní ọmọ jẹ́jẹ́ sọ fún yín ìyẹn wá ní ipé kí èèyàn máa sọ ọ tí mú mu ní ìsìn sọ mùsùlùmí lè mutí àlè mutí torí kí ni torí ìpìlẹ̀ rẹ̀ nínú alukoran so sọ́hùn mi sí lè máa lọ lè ṣe zìnà so lè máa lè kọ́ ilé aṣẹ́wó kalẹ̀ ọ mùsùlùmí ò lè ṣe so irú eléyìí náà ní ìpìlẹ̀ rẹ̀ náà wọ́n takun tí ń jẹ́ òfin tọ́lọ́wọ́n ọba ní democracy ní àlàyé tá à ń ṣe nìyẹn tí wọ́n á ti pẹ́ lé bá mùsùlùmí bẹ́ẹ̀ bá mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìyí òun ọ̀tọ̀ nìyí òun tí wọ́n lọ ọ̀hún àìlẹ́m nam. nam ẹyin tí a kan sọ ojúṣe mùsùlùmí náà la sọ yìí pé àwọn tájẹ́ mùsùlùmí ojúṣe wa náà ni pé ẹ máa bẹ ọlọ́run ọba ọlọ́run ọba náà ni ojúṣe wa so tí ó jẹ ojúṣe náà mo sọ pé ojúṣe tí ò ni, àǹfààní ní tí o ti pẹ́ nìkan jẹ́ àwọn kan ní kíní kan ní òráfà ìrẹ́ nìkan rí tó sọ pé àbúrò tí ó ní àdúrà ní wọ́n mọ̀ sí fún ìjọba mm, mm, mm. mi ò lè wọlé kọ́mí sọ́lá àwọn tọ́lábà kẹ́tù ẹ̀dá kan bínú jèrè. àmì ìlàtọ̀ iná. bẹ́ẹ̀ ni pé ìgbọ́n tá a kéèyàn jòkó ni, kó ní òun mọ̀ ni àmì ìrìn òun lọ́jọ́ tó ń sìn. ṣe rí ìbéèrè yẹn béèrè tó dáa ni ẹ mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ ní fún àwọn security wọ́n jòkó wọn mọ̀ sí security wọn náà ni wọn ní dìbò àwọn medical doctor wọ́n lọ lọ sí hospital wọn ṣẹ́gẹ́tẹ̀ báwọn so àwọn tó ń jẹ́ àwọn ọba àwọn náà wọ́n jòkó lé wọn náà ni tó tẹ́lẹ̀ bá ní pé ibi tó tẹ́mi náà lọ́rùn náà mi lábẹ́ àṣọ ló fi báwọn so ojúṣe kan tí ọ̀wá tí ò níyè méjì inú tẹ́nìkan kan ò sì lè takò náà ni pé kí ọ̀bẹ̀ lọ́nkàn ọlọ́run ò ọlọ́run ò báwa yàn án ọlọ́run ò kò sẹ́ni tó takò mi ò rí ó ń tọ̀hún tó lè takò mi ò rí ó ń tọ̀hún tó lè takò so dẹ́lẹ̀ iná ṣíbẹ̀ iná tiẹ̀ tó mọ ọ̀rọ̀ nàìjíríà wa yìí fúnra iná lẹ́ padà sọ pé ẹ ìgbóyìn wo ìgbóyìn wo àbí.

aláyẹn kò lè ó ti èrògbà ni ó ní pẹ̀lú ẹ̀sẹ̀ nǹkan tí yẹn lè rí láìpẹ́ ah, aláàmìtẹ̀ ni àbí. Hmm, bẹ́ẹ̀ ni ṣe rí aṣọ síwájú náà bóyá ẹ̀tẹ́lẹ̀ wa dáadáa pé tí wọ́n bá lálàá tó bá ṣe kòńgẹ́ tó ṣẹlẹ̀ tó àpẹẹrẹ pé olúwa bá fìyàn ṣe kòńgẹ́ ni tó àpẹẹrẹ kọ́ra àpẹẹrẹ pé èèyàn ń jẹ́ni tí ó ń ṣe dáadáa náà ni tó ah, nǹkan zero أبو 08103351519 عبد الفتاح طلب مني يقول لك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه